ẹ kú ìkàlẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ mọ̀ pé kí ló gbé mi ìyá lájẹ́ wá sóde nítorí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí òmùyẹ́ ẹ̀sìn náà ló tún gbé mi wá o nítorí pé a tún gbọ́ pé ní ọjọ́ monday ní àdúgbò ọ̀rẹ́ méjì agúgù wọ́n ní igun àwọn onímọ́tò méjèèjì wọ́n ní wọ́n figagbára wọn wọ́n ní ẹ̀mí méjì ló ṣòfò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì farapa ẹ dákun torí tọ́lọ́ ẹ̀yin onímọ́tò kílẹ̀ ń já àsìlẹ̀ lórí ẹ̀yin igun oní egun ọ̀zílárì àti igun bàbá wa èjì ògbè kílẹ̀ ń já lórí náà ẹ má para yín mọ́ afẹ́kàlàfíà òjọba nípínlẹ̀ ọ̀yọ́ ni ẹ̀yin mọ́tò páàkì jẹ́ tẹ́ ẹ ti débẹ̀ gbogbo owó tẹ̀ ń pa àmọ́ ibi tó ń wọlé sí ìbéèrè tó yẹ kẹ́ bèrè lọ́wọ́ gómìnà pé gbogbo wàhálà gbogbo owó tẹ̀ ń pa wọlé inú àpò owó inú àsùnwọ̀n owó ní lọ àti pé kọ́rẹ́ mìtà káǹtì fún yín àbágán ní tírẹ̀sì ẹ̀ bèrè ẹ̀ wá ń para yín ẹ̀yin kan ń ṣiṣẹ́ ẹ̀rẹ́ mìtà owó fún bọ̀dáṣẹ́ àti bọ̀dáṣẹ́ àwọn náwó ń tiwọn torí tá a gbọ́ ni pé eh, gómìnà Ṣèyí Mákindé àtọ̀rẹ́ rẹ̀ ṣẹ̀yẹ àwọn ní pé wọ́n ní náwó ẹ̀yin wọ́n ṣàpapín ẹ̀yin wọ́n ṣàpapín àpapín àpapín ẹ̀yin wọ́n ń jà ẹ̀ para yín ẹ dákun torí ọlẹ́ mọ́ para yín mọ́ o ẹ jẹ́ kétò ọ̀rọ̀ ètò ààbò ọ̀tò àlàáfíà ẹ jẹ́ kó jọba láàrin yín ẹ dákun ẹ mọ́ fẹ̀mí ṣòfò kankan mọ́ bọ́dọ̀ọ̀sì láre wọ́n sọ pé ẹ̀yin gan fúnra yín wọ́n ní pèkìṣe pé ẹ̀yin gangan rìn kankan wọ́n ní omi toro náà nìkan sílẹ̀ ní wọ́n tẹ̀ expect wọn lẹ́yìn náà ò rí ẹ dákun torí ìtọ́lọ kí lẹ wá ń jà sí ẹ dákun ẹ fẹ́ fìfẹ́ bára yín gbé afẹ́kífẹ́ ṣẹlẹ̀ kí ìfẹ́ wà láàrin yín ni o bó ti ṣe pọ́n lọ́run ló mú gbogbo yín ọlọ́run mú gbogbo yín máa wí wí wí ẹ̀ẹ̀nì gbọ́ asọ̀sọ̀sọ ẹ̀ẹ̀nì gbà èmi gánjọ́ òní mo ṣe fídíò mo ní ẹ jẹ́ ká àlàáfíà òjọba láàrin onímọ́tò ẹ pé gún kínní igun kejì gómìnà ọ̀dà mi lọ bí òní ò tẹ̀sí tèmi ráńdó èlò èmi ẹran orí rẹ̀ sì kò dé dáhùn ẹni tí ò dá tiẹ̀ dá àwọn àgbà ẹgbẹ́ lóhùn àwọn ẹgbẹ́ pdp kò dá wọn lóhùn àwọn tó jọ ṣe coalition jọ òní kò dá wọn lóhùn títí títí ìwà ìgbọràn agídí ọkàn ẹ̀mí promise and faith ń bẹ́ẹ̀nu rẹ̀ ẹ̀mí ìjákulẹ̀ ẹ̀mí kólóyàn kò dọ̀m̀pù wọn gbogbo wọn pátápátá òun ló jẹ́ kẹ́gbẹ́ pdp ò fọmọ ẹ lórí tó jẹ́ pé a tún wá gbọ́ pé wọ́n ní ìlàjì lára àwọn àgbẹ̀ ẹgbẹ́ ju kọ́ wọ́n tiẹ̀ ju làjì lọ wọ́n ní péréte báyìí ló kù wọ́n ní wọ́n ti àwọn tó ti lọ wọ́n ní wọ́n ti wọ́n lọ sí parallel party wọ́n lọ sí unity forum wọ́n ní díẹ̀ tó wà gan kódà fìdí yẹn ni o ò ní lọ́yálẹ́sì kankan láàrin wọn nítorí ìwà rẹ̀ dẹ̀ ni ò ṣe o ò nílùú ṣe kí ló wá kú ẹ̀ kú a sì gbìyànjú òní ẹni ẹ má ti jẹ́ kí ṣe yìí ó ṣe jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ kọ́ṣẹ́ náà kó kọ́ṣẹ́ ru fún ìpàgídí náà fi ń ṣèjọba ni ọ̀rọ̀ rẹ̀ agídí kọ́nọ̀mọ̀ fi ń ṣèjọba ṣùgbọ́n ò gbà àti pé àwọn kan náà ò gbọ́ wọn ní ẹ kó ṣe yìí ó lọ mo ní ẹ má jẹ́ kí ṣe yìí ó lọ kò sí kánsẹ́lọ̀ rí kò sí sáàmọ̀nì rí kò sí kò lọ house of assembly kò lọ rẹ́pù kò sí lọ sẹ́nẹ̀tì mo ní à bọ́ọ̀ ló ṣe fẹ́ fẹ́ jọba ní ẹ̀dá kan mo ní ẹ jẹ́ kí ṣe yìí ṣe mo ní à tó bá láyé lọ rẹ̀ ẹ̀ sẹ́ni ẹ̀ yóò lọ wọ́n tí ò tí ò tún ti sèso gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ tẹ́ gbé Ṣèyí Mákindé wọlé gbogbo yín ní ìbùlé Ọlọ́run ló mú gbogbo yín ẹ̀yin gbogbo ẹ̀yin náà tẹ́lẹ̀ sọ pa lẹ́sọ̀ pé kẹ́ ẹ ẹ ní jẹ́ kí ẹgbẹ́ kan wọlé Ṣèyí Mákindé lẹ́ẹ̀ fi fáìtì ìjà yẹn oníṣẹ́ rẹ báyìí gbogbo ẹ̀ báyìí ojú gbogbo wa ti wá jẹ báyìí àlàáfíà ò sí korobá korobá ní gbogbo èèyàn sáré káàkiri àwọn èèyàn ò sùn kàn tiẹ̀ díjú méjèèjì mọ́ báyìí wọ́n ń paná ojú kan fìkan ríran gbogbo yín ẹ̀la ojú kan ni o wàláhì wọ́n mọ̀ dárúkọ yín tí bá lè rántí ni mọ̀ fún ó yẹ kí fífi gbogbo yín ṣe yẹ̀yẹ́ ni lónìí tí bá ti wá ń búlù yín ẹ dákun torí ẹ mọ̀ bínú o ọ̀rọ̀ mi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá tabà kó má fi ṣèbínú ṣùgbọ́n kó lọ rè túnbẹ̀ ṣe ni ẹ jẹ́ ń búlù yín dé ká tiẹ̀ ṣàwádà díẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí bàbá ṣèyí rẹ dà ó yá ẹ̀lẹ́ ojú kan mo wí fún yín jò ní mo ní bàbá ibo lẹ̀ ń lọ bàbá ní àwọn ń lọ ní àwọn ò lọ mo lẹ wá ń lọ wọn lẹ bàbá láwọn lérò lẹ́yìn abáwọ̀ yìí bàbá lóòótọ́ bàbá lérò lẹ́yìn ibo lẹ wá ń lọ bàbá láwọn ń lọ ni ibo lẹ̀ ń kérò lọ wọn lọ́dọ̀ ṣèyí mákindé mo ní à ṣèyí kẹ ṣèyí ó padà fọ́nbù wọn nírọ́ ni o ṣé kò wá padà fọ́nbù sí torí atótó alẹ́ rẹ o ní ta wá rí gbọ́ ni pé bàbá débùtì gọ̀ọ̀nà wọ́n níbẹ̀ ṣe wà lọ́fíìsì wọn ni wọ́n bẹ́ǹṣì yìí síbẹ̀ ni wọ́n lẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kí ṣe ìmọ̀ sọ́n public kó mọ̀ sọ pé tó bá fẹ́ bá wọn ṣe pàdé àwọn tó bá ti wá tó fẹ́ ṣe pàdé tí bá ti bá wọn kó ọmọ lọ disgrace ló jẹ́ kódà gan wọ́n lẹ̀ twenty five thousand lọ ní ọ́fíìsì yẹn ẹgbẹ́ bàbá yìí lè ah èwo deputy governor disgrace ńlá ni ah wà láìṣe mákindé ò bẹ̀rù ọlọ́run ó sì lo bàbá wọn ó sì dọ́ǹpù bàbá wọn <laughs> ọlọ́run ló mú bàbá yẹ bàbá aládé ọlọ́run ló mú ọ yẹ ṣèyí rẹ dà ẹ̀ lọ́wọ́ ojú kan ẹ̀yìn bàbá aládọjà ṣèyí rẹ dà ó yá ṣèyí rẹ rèé ẹ̀ political godfather ṣèyí mákindé ẹ̀ bàbá ẹ̀ gómìnà èkìtì nígbà kan rí ayọ̀ fáyọ̀ṣe ṣèyí rẹ dà ó yá ẹ̀lá ojú kan sàràfàdínà àlí ṣèyí rẹ dà ó yá ẹ̀lá ojú kan bàbá wọn lọ́pọ̀ èèyàn ó yá ṣèyí rẹ dà ẹ̀lá ojú kan bàbá wa láńlẹ́yìn ṣèyí rẹ dà ṣèyí yẹ rè babalọ́lá jọ́gọ̀ ẹ́ ṣèyí rẹ dáa ṣèyí rẹ rè bàbá wa léèbá e ṣèyí rẹ dáa ṣèyí rẹ bàbá olóyè nùrẹ́ ní àkànbí o ṣèyí rẹ dáa ó yá ṣèyí rẹ rè àǹtí mólíkà adéọlá ṣèyí rẹ dáa ẹ̀lá ojú kan ó yá bàbá ọlọ́pẹ̀ yẹn tí mo ti dákọ̀ rẹ ṣèyí rẹ dáa ṣèyí rẹ rè bàbá wa àṣípa ìsìmọ́lá ah, àṣípa ṣèyí rẹ dáa ó yá ṣèyí rẹ rè ẹ̀lá ojú kan bàbá wa àbáàsì ọlọ́kọ̀ ṣèyí rẹ dáa ẹ̀lá ojú kan ó yá ṣèyí rẹ dáa láàlẹ́yìn ó yá ṣèyí rẹ dáa ìlà ojú kan bàbá ajíbọ́lá ẹ̀múra iná ṣèyí rẹ dáa ṣèyí rẹ rèé gbọ́lá rùmí ṣèyí rẹ dáa ṣèyí rẹ rèé àṣàràbàdì ah, nàlẹ́ ọ̀rẹ́. Ah! padà àgbà tó padà fọ́nbù sí gbogbo yín ibà wí fún yín jò ní ẹ̀nì gbọ́ padà disappoint gbogbo yín ó ní kò súra rẹ̀ kankan lára rẹ̀ ẹ wàá padà gbọ̀rọ̀ mi ìyá lájẹ́ pọ́ pé Ṣèyí Mákindé kò súra rẹ̀ kankan lára rẹ̀ ẹ dákun nítorí tọ́lọ́ ẹ mọ fàdúrà ràn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ o bẹ́ẹ̀ bá tiẹ̀ kú òun ẹgbẹ́ PDP ẹ mọ gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ẹ̀yìn lẹ́fà ṣe yìí bẹ́ẹ̀ <laughs> wàsíù látúbọ̀sùn ṣèyí rẹ̀ dà ọ ṣètòrò jẹ́ kọmíṣánná orúkọ rẹ̀ ń bẹ nínú àwọn tí ló ti pọ́dún méjì ló fi bá ń ṣe kọmíṣánná orúkọ ò tí rìlíìsì ò tí ì jìwà wá ti rìlíìsì àṣírí líìsì títí wọn náà lọ ó ti tẹ máa múra lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n padà sí yíyí títí fòrò ọ̀mú ẹ padà sínú ẹgbẹ́ bíi sì tọ́tí wá ọ̀yá ṣèyí rẹ̀ dà ẹ̀lẹ́ ojú kan ọ̀yá ṣèyí rẹ̀ dà gbogbo yín ee àǹtí mọ̀nsúra hmm, sùmọ́nù ò tí ì lè lọ hmm, hmm, nítorí tẹ bá rí bọ̀dà sí àtàǹpàkò wọn àwọn ti discover àtàǹpàkò sọnù Mákindé alátakà kò sọnù ṣé kí n bẹ́ spíkà ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ báyìí àtọ́ àti mọ̀nsúrà súnmọ́nù ṣúra máa lè disappointed in you <laughs> ṣe yìí wà láì scammer ní gbogbo ọ̀nà ṣá ogúdùú. <laughs> <laughs>